kò sí ẹni tí ó máa fẹ́ àwa ní ilẹ̀ alárèrè tí a sọ pé òun ò lá àwa mọ́ ìyá àti àwa máa lá èmi lọ. àmì ò lá ìwọ mọ́. ilẹ̀ alárèrè ló yọjú. mo lálàá wípé àjọṣe wedding. tíntìn lèmi náà ń lá ń bí báyìí. ṣọ́ra bóbìnrin o ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. eléníyàn ni mí eégún mọ ni èèyàn ni ò mọ. Ah, ẹ pẹ̀lẹ́ o mr eégún. tẹ bá mọ̀ pé ọjọ́ kan wà tó jẹ́ pé tẹ bá pè kò ní jẹ́ mọ́ ẹ ṣe dáadáa sí i kó tó kú èèyàn ò sún aláàyè lọ́jọ́ abáfúlà ń dèrè. mi ò promise anybody anything. èmi kún bọ́ mọ́rin ọmọ òfura àìmọṣẹ́ kọ̀ mọ́rọ̀gùn ló fi ń torí bomi gbóná. irú ọkùnrin búkú wo ní dọ̀ láàmú. tóbìnrin bá gbé ẹ tán tó bá yẹ láti jù ẹ mọ́lẹ̀ báyìí bí káyé ẹ bàjẹ́ pátápátá ni. èmi ò lè da ìwọ. tó bá a fẹ́ fi kú ṣe fàjẹ́. kí ni mo ṣe fún ẹ kí ni mo rà ń gba ẹ gangan náà bóyá kò sọ fún mi torí mi mọ̀. èmi ò fẹ́ cultist kankan. nígbà tó mọ̀ pé o ti lọ́kọ torí tó ń waste time mi. Oh, was so colorful. Mulai, láyé kẹ̀ ṣé títà ni sà? Kì